Ọ̀pọ̀ yanturu àwọn ọ̀dọ́ ló tú jáde láti ṣe ìfẹ̀hónúhàn ohun tó pọ̀ lórin Mohbad. Ẹ̀wẹ̀ ọ̀pọ̀ èrò ní òwúrọ̀ kùtùkùtù ọjọ́ Ṣẹ́gun lánàá òde òní nílùú Abẹ́òkúta olúìlú ìpínlẹ̀ Ògùn ni a ti rí ọgọ́rùn-ún àwọn ọ̀dọ́ tó jáde láti fi ẹ̀hónú hàn tí wọ́n sì béèrè fún ìdájọ́ òdodo lórí ikú olórin Mohbad. Àwọn ọ̀dọ́ yìí la tí wọ́n wọ aṣọ dúdú tí wọ́n bẹ̀rẹ̀ ìwọ́de àlàáfíà láti Pàǹṣẹ́kẹ́ lọ sí Òkè Ìsàlẹ̀ Ìgbèyìn, Ṣàpọ́n títí dé Aké pẹ̀lú àwọn pátákó tó ní àkọlé oríṣiríṣi bíi ìdájọ́ òdodo gbọ́dọ̀ wáyé lórí ikú Mohbad òfin gbọ́dọ̀ gbé Naira Marley àti Sam Larry ta ni ó pa Mohbad kò sí ẹgbẹ́ Marley àmọ́ tí àkọlé mi sì tún jẹ́ ọmọ ọdún mẹ́tàdínlọ́gbọ̀n kéré láti kú àwọn kókó ọ̀rọ̀ yìí ló ṣàfihàn ìfẹ̀hónúhàn àwọn ọ̀dọ́ lákòókò tí ọ̀kan lára wọn bá oníròyìn sọ̀rọ̀ ó tẹnumọ́ wípé ọlọ́pàá nàìjíríà gbọ́dọ̀ mú Naira Marley àti Sam Larry bẹ́ẹ̀ ni wọ́n tún ní kí wọ́n ké sí àwọn mìíràn tí wọ́n mọ̀ nípa ikú olórin náà fún ìfọ̀rọ̀wánilẹ́nuwò àwọn olùwọ́de náà sọ pé a wà níbí láti fún ní ọ̀wọ̀ ìkẹyìn bákan náà a wà níbí láti rí i dájú pé ìdájọ́ òdodo lékè nítorí a fẹ́ mọ ohun tó wà lẹ́yìn ikú rẹ̀ torí pé a kò ní retí pé yóò kú láìpẹ́ ọ̀kan nínú àwọn ọ̀dọ́ tí ó fi ẹ̀hónú hàn ìbùkún adédayọ̀ ó rọ ìjọba láti bẹ̀rẹ̀ ìwádìí tí yóò ṣàlàyé ohun tó ṣẹlẹ̀ sí olórin náà fún àwọn ọmọ nàìjíríà ó tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ à ń retí ọ̀pọ̀lọpọ̀ láti ọ̀dọ̀ ìjọba tí yóò ṣàfihàn gbangba ohun tó ṣẹlẹ̀ sí mohbad ní pàtó níbi gbàgede ìwọ́de ọ̀hún ni a ti rí àwọn ọlọ́pàá nàìjíríà àtàwọn ẹ̀ṣọ́ aláàbò mìíràn pẹ̀lú láti rí i dájú pé ìwọ́de náà lọ ní ìrọwọ́rọsẹ̀ láì mú ewu dání rárá. Theophilus ọ̀bọ̀ròyìn fún kan ní amó.